nínú àwọn èèyàn tí máa ń jà ní fanu sọ fún àwọn ọ̀pọ̀lọ́wọ́n bá gbọ́ ọ̀pọ̀lọ́wọ́n bá gbọ́ ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀lọpọ̀ nínú wọn. wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀pọ̀lọ́wọ́n bá gbọ́ kọjá pé wọn ti ṣe ń sọ fún àwọn ọgbọ lọrùn bá gbọ́ ọsẹ bọ ni wọn. àbíkọ́jọ́ pé wọn ti ṣe ń sọ fún àwọn ọgbọ lọrùn bá gbọ́ ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n ló láǹfààní wa. lẹ́yìn eléyìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wọn á fún wa nírò nípa àbí ìṣẹ́bọ́sọ́lọ̀ ó jẹ́ nǹkan tó burú jù nínú ẹ̀ṣẹ̀ tó mìíràn tẹ́lọ̀ ìgbà tí Lukman Al-Hakim ti ń kìlọ̀ fún ọmọ rẹ̀ ó ní ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'adhim ìwọ ọmọ má ṣẹbọ sọ́lọ̀ torí pé ìṣẹbọ sọ́lọ̀ òun gángan làbòsí tó tóbi. nínú hadithi tí Ibn Mas'ud radiyallahu anhu tó gbà wá wọn ya Rasulullah ayyu dhanbi a'zam ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ẹsọ fún oṣù tó kọkàn náà ìgbà yẹn wájú ọsọ sàn fún tóbi jù nínú àwọn tọ́ba àwọn sọ̀hábà ń ṣerú àwọn béèrè jésù nítorí pé wọ́n fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi jù wọ́n fẹ́ ma èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ wọ́n lè bá jìnnà sí i. قال أن تجعل لله ندا وهو خلقك èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ onáà ní kò fi nǹkan kan tẹ̀gbẹ̀rẹ̀ nígbà tó ti mọ̀ kọ́lọ̀ lọ́dọ̀ òfin kankan tẹgbẹ́ kọ́lọ̀ nígbà tó mọ̀ kọ́lọ̀ lọ́dọ̀ nǹkan kan mi ò lè dá yẹn Allah Rabbul Alamin nìkan ló dẹ́ tọ́wátọ́ òfin kankan ti dọ́gba pẹ̀lú ẹ̀ gbàdúrà ọ̀sẹ̀ kan ọ̀nà yu'minu aktharuhum billah illa wa hum àwọn olùmọ̀kan nípa tẹ̀síì láwọn múnáfìkì nù wọ́n fi ẹ̀jẹ̀ sínú wọ́n tutọ́ funfun jáde nítorí pé gbogbo ń dáhùn ti kárí mi múnáfìkì ẹ̀sẹ̀ ló kàn tó wọ́n lọ kó làwọn yẹn sọ fún ní mark kó làwọn yẹn sọ fún ní rìgáàdì ní tí múnáfìkì máa wà nù pé ṣe pé kọ́lọ̀ wọn bọ́ gbà ìpè tó قال الله سبحانه إن المنافقين يخادعون الله وهو خادعهم أو منافقين طلعون ده طلعون ده وإذا قاموا إلى الصلاة قاموا كسالى táwọn mọ̀nàbíkì bá dìde dúró fún àbẹ̀ sọ̀sọ̀ láti wọ́n máa ń dìde dúró sọ̀sọ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ jùlọ. yòrò ọ̀hún الناس ولا يذكرون الله إلا قليلا kárí mi ni wọn máa ṣe o kárí mi ni mọnàbíkì máa ṣe o wọn yìí sì rántí Ọlọ́run rárá nínú sọláàtì bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé lójú ayé ní ti ń sọ Ọlọ́run lọ́kàn ọ̀pá ńlá mọnàbíkì ni nínú ọkàn rẹ̀ kò sí ìgbàgbọ́ òdodo ń bẹ̀rẹ̀. torí ẹ láti ṣe mà ike ọ̀pọ̀lọpọ̀ màtó ti kọ́ hàn níbẹ̀rù ọlọ́run wọ́n yẹn kọ́lọ̀ bá nínú nǹkan tó tún sọ̀yàn tó tẹ́ bọ́ máa fi nǹkan yàtọ̀ sí ẹnikẹ́ni tó bá ti fi nǹkan tó yàtọ̀ sí ó ti ṣe kèfèrí àbó ti ṣe ṣẹbọ. nínú hadithi tí imam Tirmidhi tó gbé jáde gba ọ̀nà kan tó rẹwà anabi muhammad sallallahu alayhi wa sallam oní man halafa bi ghayri llahi faqad kafara aw ashraka ẹnikẹ́ni tó bá fi lè fi nǹkan mìíràn tó yàtọ̀ Allah. tó bá fi búra ó ti ṣe kèfèrí sọ́lọ̀ tàbí ó ti ṣẹ̀bọ̀ sọ́lọ̀ èwo lọ́wọ́ adánú méjèèjì ó ti ṣẹ̀dá adánú méjèèjì àtẹ̀ntó ṣe kèfèrí àtẹ̀ntó ṣẹ̀bọ̀ sọ́lọ̀ àyíká làwọn méjèèjì torí ẹ̀ wọ́n bá tẹ́lẹ̀ kan pé. wọ́n fi sàgó búra ògún gbọ́ a'udhu billahi minash shaitani rajim dhalika shirk ìtẹ̀bọ̀tọ̀ lọ́nà nígbàtí kan máa bọ́ bàtà alẹ̀ kọ́ máa fẹsẹ̀ gbólẹ̀ ilẹ̀ tó ń wọ́ sùn shirk ẹ̀wọ̀n kẹ́ ń búra nù shirk kí láwọn máa fi búra Allah orúkọ Allah. tàbí ìròyìn ọlọ ẹlẹsọ pé wàlláhi tàlláhi bìlà wàrrahman wàrrahim wàsálàm wàlmùmìn wàlmùhàyìmìn wàlàzízù wàlàzízì. wọljabari bẹ́ẹ̀ ni sẹba ti búra wáwù yẹn orúkọ rẹ̀ ni wáwù alqasam wáwù alqasam wáwù búra ni sabari yẹn ti ń gé bàtà jẹ ńkọ́ lásọ pé ni oúnjẹ kú jẹ búrẹ́dì ń bẹ́ńlẹ̀ kò gé jẹ bàtà lòpọ̀ ń gé jẹ. فقد حلف بغير الله وأشرك هذا كنت في كمين تسأل الله براه تسكينه تستغفر صلى ẹni tó ikú torí pé pírípìlẹ̀yà ló ń wá ní ẹlọ gbómi wá ẹkọ bẹ̀rẹ̀ lé wá wọn á kó pọnpọn wọn á káwọn máa bomi mu sí ògùn làwọn ń pè é ẹni ọba ti dalẹ̀ kó gun ọ̀pá ṣírk ìṣẹ̀bọ̀ sọ̀lọ̀ wọ́n gbé ban kalẹ̀ ẹni ẹ̀ máa wá dá kọjá káfílẹ̀ bá àmọ́ bó tọ́lẹ̀ ń sọ abẹ́ ń parọ́ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ẹni tí wọ́n ti rántí ti dé bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ̀ṣẹ̀rá ókè ẹni tó sọ pé mo forí bàbá mi búra mo forí ìyá mi búra kí lóun náà ṣe ìṣẹ̀bọ̀ sọ̀rọ̀ kọlọńdà kọ mẹsàn án lọ sùn orí ọdọ wa o ndí máa ń sọ àwọn èèyàn dọ̀sẹ̀ bọ̀ ara ru àwọn nǹkan yẹn kí wọ́n sọ̀ra. ó wá nínú hadith mi eléjẹ imaamu ahmed àti abu dawud tí wọ́n gbé jáde nù síra wọn tí wọ́n ti dárúkọ imaamu ahmed wọ́n ló gbé hadith kan jáde nù síra wọn ìbá àti mú kọtìrà ìmáàmù ahmed ahamadu ibùnú hanbal ahamadu ibùnú hanbal ìbá kọtìrà musnad al musnad al talukọ al musnad al imaamu ahmed ibùnú hanbal al musnad tírà hadithi ni àbí tírà tó tíra hadith tíra hadith wọ́n tún ní Abu Dawud òun náà tún jáde tìyẹn jáde kí ni tíra Abu Dawud sunanu Abi Dawud àwí bẹ́ẹ̀ ajẹ́gbẹ́ Abu Dawud tíra tẹ̀ ń jẹ́ sunanu Abi àmọ́ tíra Imam Ahmad ń jẹ́ al musnad al musnad wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam inna ar-ruqa wat-tama'ima wat-tiwalata shirk dájúdájú ògèdè pípè àyájọ́ sọ àwítẹ àfọ̀tẹ bẹ́ẹ̀ náà gbọ́ gbogbo yorùbá wọn ẹ̀jẹ̀ ọmọ akọ́kọ̀ ẹ̀jẹ̀ ọmọ sọ̀rọ̀ ẹ̀ bọ́ lẹ́nu tó ń fẹ́ fi mú kíkiní kan tẹ̀ bẹ́ẹ̀ náà ni ògèdè pípè àbí kíní àkọsẹ títún bá ti wí ọsẹ náà ni gbogbo ara àtẹkọ sọlọ ni o mùsùlùmí ìpọfọ kí ni mùsùlùmí máa ń ṣe ó máa ń ṣàdúrà ó sì máa ń ṣe àdìkà ó máa ń ṣàdúrà ó sì máa ń ṣe àdìkà àpèjúwe àdúrà tí mùsùlùmí máa ń ṣe Rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك عفو تحب العفو فاعف عني مسلمين سمعت أذكار أذكار كيف سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مسلمين ما انت اثار مسلمين كفر ẹ kìnnì kan abẹ́sọ̀rí nu tìrèké abẹ́sọ̀rí nu kẹ́kẹ́ni kẹ́kẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rí nu ọ̀pọ̀ àbáwá gbanimọ̀ pẹ̀lú wíkúwì tá ń lọ fún mùsùlùmí pọ̀ mùsùlùmí wọn mùsùlùmí máa ń ṣàdúrà mùsùlùmí sì máa ń ṣe ẹ̀ka ṣé máa wà nù dààmú ṣé máa wà nù pọ́njú gbogbo nǹkan ò ṣe déédéé fún yẹn àwọn àdúrà wa tánàbí sallallahu alaihi wasallam tó ní ká máa ọlọ́wọ́n fi mú pọ́njú yẹn kú yóò fi mú ìdààmú yẹn kú. La ilaha illa anta. سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الحمد لله تبوا على ملك اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد káwá tọrọ tó ń اللهم إني عبد ابن عبدي ابن أمتي ناصيتي بيدي ماض في حكم عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي gbẹ̀ndé ọba ti ha kọlọ̀ ha inú gbèsè ayé wa àwọn nǹkan tá a máa lò nìyẹn láti máa fi wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìṣòro ìpọ́njú àti ìdààmú tó bá dojú kọ wa eléyìí tá a wí kàn yìí. anabi wa sallallahu alayhi wa sallam ó ní ìdààmú tàbí kan wàhálà kan ò ní dé bá mùsùlùmí kó wá sí ọ̀hún kú bẹ́ẹ̀ tòṣì ọ̀ ayẹ kọ́ ha ẹni tí wọ́n bá wọn tán fi wọ́n há sórí tí ń bẹ lórí lè sínú láwọn àdánù. ni ha ibi tọ́nà àwọn àdúrà wọ̀nyí ọha sórí rẹ̀ orí rẹ̀ ọmọ bàjẹ́ orí gbàndó tó o sì dáadáa náà torí rẹ̀ àwọn ọkọ̀ àwọn ògèdè àyájọ́ àwísẹ́ àfọ̀sẹ́ ìṣẹ̀bọ̀sọlọ̀ wọ́tẹ́máìm àti gbogbo àwọn tíra tí wọ́n ń wé tíra tí wọ́n wé wọ́n dì í báyìí níbi kò lóòtù láti tẹ́lómi gbé tiẹ̀ kọ́rùn-ún ẹlòmíì ńkọ́ oṣù tiẹ̀ má pa ẹlòmíì ńkọ́ oṣù tiẹ̀ má dì ó ń dè ẹlòmíì wọ́n so tiẹ̀ kọ́ ẹnu ọ̀nà àbáwọlé ìyìn náà máa wo ilé wo lẹ wọ̀ tẹ́ ẹ̀ bá nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n kò lójú láì dì ẹnu ọ̀nà yìí tó gbogbo eléyìí ìṣẹ́bọ̀sọ́lọ̀ ni ẹlòmíì wọ́n ti di tiwọn wọ́n sọ sínú gbàtàn pawó sí lóríṣiríṣi lọ́lọ́pọ̀ àjọpọ̀ bí yorùbá ṣe ń di mọ́ra làwùjá di mọ́ra oníkálukú wọn wọn ti tẹ̀gbọ́ sọlọ ni kò sí nǹkan kẹta bẹ́ẹ̀ wọ́tẹ̀mẹ́ẹ̀m àwọn tíra dẹ́ẹ̀dẹ̀ àwọn ń dè ìṣẹ̀bọ̀ sọlọ ni ìṣẹ̀bọ̀ sọlọ nítorí pé kí ló dé kí ló dé kí ló rò pé kìíní ẹ̀ lè ṣe fún ọ wọn náà bò ní ìsọ ni ṣé nítorí mọ́wọ́ ń lè dá sọ kò lè dá sùn torí ẹ̀ ló ti jẹ́ pé Imran ibn Husayn radiyallahu anhuma ó ní anabi sallallahu alaihi wasallam wọ́n ń rí ondè ní apá ẹnìkan apá àti ẹ̀ náà ní ṣùgbọ́n ìbẹ́nu kíkìmà wọ́n rí lápá ẹnìkan kì í ṣe kí wọ́n rí lápá lóye wọ́n rí lápá ẹnìkan gbàdá nàbí wa ń bá sọ̀rọ̀ ànábì wa kọ́ fún apá rẹ̀ báyìí pé bíkọ́ masha Allah masha a ṣé o lélẹ̀ tọ́wọ́ lápá rẹ̀ tọ́wọ́ pé tọ́ba fi nǹkan sápá ní tọ́ba fọ́ gbáyàn lẹ́rù ó pé kí ló wà ṣe singlet lélẹ́yìí what is this? ẹni àwọn ah, ànábì sọ̀rọ̀ oògùn isan burúkú kan tí máa kọ́lẹ̀ báyàn lápá yìí bí èèyàn bá ti fóńdè sọ́wọ́ isan eh, kò lè kọ́lẹ̀ báyàn lápá anabini nzɛɛha dadanu inaha law bakiyat fiika fiika ah, nzɛɛha dadanu inaha la taziduka illa wahnan torí kò ní nǹkan kan tí ó lè kún fún ọ ju lílẹ lọ tó tún bọ̀ mú kápá àyọ lẹ ìrẹ́ ló jẹ́ kó gbogbo ń dè gbogbo tíra opposite ló máa ń ṣiṣẹ́ wa inaha law bakiyat fiika tó ń dè ibà sẹ́kù lára rẹ̀ ajá mẹ́ta títí tó fi kú máa afúláṣà àgàdà oníṣòrí rẹ̀ láéláé subahánàlá fàábínú wọn ní tó ń dè ibà sẹ́kù lára rẹ̀ tó bá fi kú oníṣòrí rẹ̀ láéláé táwọn ẹni tó ga lórí wọn ọba kankan bó wàá làwọn tó kúrú tó yára rà lórí wọn lè fòkè láéláé torí ẹ̀. ama adetira mọra ẹmọ adetini mọra tó sọlọ o ó tètè pẹ́ẹ́kì wọlọ màmá lọ kó wò rẹ sí náà fi bọ́ sí pé protection ó sì tètè pẹ́ẹ́kì nìkan lọ́ bọ́ sí ọ̀nà ńkọ́bọ̀ ẹ̀mẹ́yìn ọmọ rí ayé àwọn èèyàn láti gbogbo bá ń náà.

tí ọba rẹ lọrùn ọrọ ra mú okùn yẹn lọ́kàn ra bàbẹ tọ ni lọba yọ pariwo kù mí sùn mo ti yọ ọlọ́run rẹ ti ń sọ rẹ pariwo gàbúrámọkùnmọlá mùsùlùmí ọgbọdọ sí o ẹlòmíì ò kánì ò bá rí tó ká tó tó rò ká pé ń tẹ̀lé súnà mọ̀ ká mọ̀ ń tẹ̀lé òkà máa ń tẹ̀lé súnà oná ló ká tẹ̀lé sọ̀rọ̀ àlùfáà nàbí máa ń fòkà sọ̀rọ̀ ó túmọ̀ sí pé mò ń sókè ó túmọ̀ sí pé mò ń sókè òkà yóò sì jẹ́ pé bóyá sílvà náà fi ṣe yóò jẹ́ sílvà náà fi ṣe irú òkà nàbì nìyẹn sọ̀rọ̀ àlùsọ̀ kò gbọ́dọ̀ tí òkà gold pẹ̀lú haram kọkùnrin kò sì gbọ́dọ̀ tí òkà onírin haram ní kọkùnrin àtòkùnrin sọ̀rọ̀ kan níní kò ká ṣètọ́nù yẹn. gan ẹ máa wo òkà wo máa rí lọ́wọ́ àwọn èèyàn ọkọ onírin ni láwùjọ àwọn òkọ onírin ni ẹrù òkà pàtó ìgbà tó ń lọrin wọn tó ń lọrin wọn tó ń lọrin wọn tó ń lọrin tó òkà yẹn jẹnẹrálì tó bá wà tuntun wọn máa wà bí pupa tó bá ti ń pẹ́ lọ́wọ́ wọn yóò máa di funfun òkò òkun nìyẹn tẹ́gbọ́sọ́lọ̀ nìyẹn wọn lè kó ká gbóná òbí òye wa ó lè gbé àlùwó àlùkì àlùkákò gbogbo àwọn ọkọ òfòyún mùsùlùmí sọwọ jábẹ tẹ́lẹ̀ ọkàn lọ wọlé lọba lọ kó kọwọ ọlẹniyẹ kó ká kí ẹ káwọ rẹ bẹ́ẹ̀ jẹ sílù tó ká tó ká gbogbo ẹjẹ kọsọ lọnà tó ń dábẹ tó ẹni dírẹ́fà ni lórí ayò wọn àti dírẹ́fà kan lérí wọn lénu sọ̀rọ̀ àti wọn bá tí wọn bá fẹ́ bá tí wọn bá rọ ẹ mọ̀ pé wọ́n lẹ́ńgẹ́lẹ́ńgẹ́ dání rà ọ̀fẹ́ rádúrú bàbá yìí àti ògbòrò gbójú ọkọ̀ kíkíní drọ́ọ̀ kanu mọ́tò lọ́ba yìí òkà òkà bá wò má gbá lóka gbá lóka bá ọ̀lẹ́ burúkú tí ò lè jà òkà lọ́wọ́ àkàyè eléyìí túmọ̀ sí pé tá a nídìí ọkọ ayé abá nídìí ẹ̀ à nídìí ẹ̀ mùsùlùmí làwà mùsùlùmí làwà ayé gbogbo kẹlẹgbẹ́ ti islam yín bàjẹ́ fún wa àbá nǹkan kan jẹ́ ní tí ọ̀dà náà là ń sọ púpọ̀ dà àbí ní olùkà darí ọ̀dà oko òfò òkà sábìrin ti oko òfò ní ọ̀ká ṣe pọ́n òkà ṣe pọ́n kí lọ́wọ́ wá dìde rẹ̀ ó ní ẹ mo jogún ọ̀kan lọ́dọ̀ dáàdì mi dáàdì mi sọ̀tọ́lẹ̀ pé títí láéláé kí n máa fi sọ́wọ́ má fi sọwọ́ àdánù nìyẹn torí tó bá gbé yóò wúlò títí láéláé bàbá rẹ náà yẹ kó fi sọwọ́ kó má kó títí láéláé àmọ́ bàbá rẹ ti kú lọ́wọ́ àtúntò kàtọ́sọ́ tí wọn náà fi kú tọ́yẹ tọ́yẹ nítorí délé kákìí tara gbogbo kásá tó ń fi sọ́mọ kásẹ̀ sẹ́yìn máa kọ́ ọ̀ràn nìyẹn ọ̀ràn nìyẹn kọ́ ọmọ kásẹ̀ ẹlòmíì ní ti dé fìlà ó tún dé tíra mọ́ ó ń dé wà nù fìlà wọn ó dé tíra mọ́ nù fìlà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi ìwé láwà ní ó lè tún bẹ́ẹ̀ni láwà ọ̀daràn ẹlẹ́mi ìjókòó ó lè sínú oorun bà lórí tìrìsì tọ torí dèjì gbogbo eléyìí kọ̀tọ́ kọ̀tọ́ lábẹ́ òfin lọ ẹfẹ́ wọlé kan wá dé gbálẹ̀ wọ́n dé gbálẹ̀ mẹ́fẹ́ sọ́tọ́ kọ̀tọ́ ìfẹ́fọ́ sọ́lọ̀ ni wọ́n ní tó lè bá wọlé gbálẹ̀ ní òun ní ọmọ gbálẹ̀ ẹgbọ́ ẹgbọ́ yóò bá lọ ilé mi wọ́n lè di odó mẹ́fẹ́ odófa àfi kó tètè kọjá tọ́ba ń rí kọ́ yọ fọ orí ẹ̀ dànù so wọn lè fi àgbo lè ba wọlé yọ mọ gún omi níbí yá yọ mọ gún omi gbogbo rọbìṣì so ń bo ní má níwà bí káfíìrì bá jẹ ń ṣe gbogbo ẹ torí pé bá jẹ káfíìrì èyí tó ń yà wá lẹ́nu ni pé mùsùlùmí tó ń pera rẹ̀ mùsùlùmí tó náà ti tún wá ń ṣe àwọn ẹsẹ̀ ẹbọ yẹn a gbọ́dọ̀ dìnnà kọtọ ìmọ̀ bá ìmọ̀ nìjẹ ìṣẹ́bọ sọ̀rọ̀ wọ́tíwọ́lẹ̀ oògùn tọkọ ṣe síyàwó oògùn fẹ́ tọkọ ṣe síyàwó rẹ̀ kókó lè nífẹ̀ẹ́ òun àbí ìtìyàwó ṣe tọkọ kókó lè nífẹ̀ẹ́ òun ṣír ìṣẹ́bọ sọlọ. ẹ rí i pé àwọn obìnrin jẹnẹrálì bó bá jẹ́ ònìkan lọ́wọ́ àlọ́dọ̀ ọkọ ìtìnà tó bá òun náà níbo lọ́pọ̀ ṣe nífẹ̀ẹ́ òun yọọ máa sá sọ́tún yọọ máa sá sósì ẹ kúkú nífẹ̀ẹ́ olúwa rẹ ẹ kúkú nífẹ̀ẹ́ bó lọ sí fẹ́ nífẹ̀ẹ́ kò lé ọ̀dà nù tún ní kò nífẹ̀ẹ́ rẹ gán ni bó lọ sí fẹ́ nífẹ̀ẹ́ rẹ karamba ni. ẹ ibòmí lẹ ń wò kọ́ máa wo bòmí wọn nìkan náà ni kọ́ máa wo nígbà tó wọn gbádùn mọ́ nítorí kó ti fẹ́ yà wò tẹ́bí máa ń wù ọ ní òbí oúnjẹ ní máa ń wù ọ ní òbí ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ ní máa ń wù ọ ní òbí bàtà tó máa wọ̀ kọ́gbẹ́nu kankan lé kọ́ máa jókòó ti ọ̀ gbogbo àájò kọ́mọ́fẹ́ lómi yìí náà nípa ẹ wò yàn ẹ pẹ́ rí yàn arí yàn awò yàn àfa ó lè máa sáré àtàsùkú kọ́mọ arìn àrìnfẹsẹ̀ kọ lórí bóòlù òun ó sì di ọmọlẹ́bí ẹran tó fi ní rí kóbìnrin míì wà láyé tẹ́wọ̀n á lọ sòògùn sí ọ tí wọn náà jẹ pé bọ́ọ̀ máa ń rìn lórí títì ó kọ rẹ̀ lọ́ọ̀ máa dá wákàtí ẹ máa ń bọ sọ̀rọ̀ ó kọ rẹ̀ lọ́mọ ti dáhùn ó ti gbàgbé pé ọmọ ti jáde lè lọ́sà tètèrè ni pé ti orí rẹ̀ àbá gbogbo oògùn táwọn obìnrin máa ń tẹ̀lé sẹ́gbọ́ sọ́nà. ìgbà míì náà ó lè jẹ́ pé òní sáàgùn síyàwó ìkọ́sá nífẹ̀ẹ́ òun onífẹ̀ẹ́ òun gbogbo ẹ̀ sẹ́gbọ́ sọ́lọ̀ ọ̀nà téèyàn máa ń gbà tí ọkọ obìnrin nífẹ̀ẹ́ obìnrin tóbìnrin ó fi nífẹ̀ẹ́ ọkọ náà nìkan máa ṣe dáadáa síra tó bá ti ṣe dáadáa síyàwó rẹ̀ tó o febi pa tó o fìyà jẹ kò sí tàbí ṣùgbọ́n yóò nífẹ̀ẹ́ rẹ̀ náà kọ́ lọ́n ti dọ̀ mí yẹn lọ́n dẹ́mi wa lórí kọ́ máa nífẹ̀ẹ́ ẹni tí máa ń ṣe dáadáa sí kó sì máa kóòlù rẹ̀ ẹni tí máa ń ta ìdá sí bọ́lọ̀ ti dà wà wọ́n gan alára wò ó tó bá lọ fẹ́ràn ẹnìkan tó máa wádìí rẹ̀ wọ́n rí i pé máa ti dáadáa sí ọ. tó bá lọ kórìíra ẹnìkan tó máa wádìí rẹ̀ wọ́n rí i pé ń ṣàìdá sí ọ. bẹ́ẹ̀ náà làwọn obìnrin tó bá níyàwó ní òfé bí pa òfìyà jẹ ó pèsè ibùsùn tó dáa ó ń fún lóúnjẹ lásìkò ó ń tọ́jú rẹ̀ ó lé dànù kò sẹ́ni nífẹ̀ẹ́ kò sẹ́ni nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n yàwó èsọ́ọ̀bù ọmọ oúnjẹ ẹ̀sìn èdayọ̀ sínú ẹ̀kọ́ kpọda ṣúgà sínú gbogbo nǹkan rẹ̀ ma se ṣe ilé nítìní ọkọ rẹ̀ olè máa sọ̀rọ̀ kọ́ gbó lẹnu òní tètè asa tí ò tí ò léko lójú ọkọ gbogbo ń tó ṣe sínú ọkọ rẹ ó fi dùn sí ọlọ́mọ ṣe ó ní hùwà ẹ̀dá kó lọ́kọ nífẹ̀ẹ́ ni wọ́n á hùwà abú bí anijọ́ gba gbogbo okun gbogbo òdòdó lọ́dọ̀ àṣetọ́ wọ́n á tún lọ́ọ́ sóògùn ogun òfò ọ̀dájú rẹ̀ náà ni ó ti lè àwọn obìnrin míì wà àwọn nígbà tó kọ bá ti jẹ́ pé níyàwó méjì kálukọ́ ọmọ wa sáàbù sí fáwọn ni kò nífẹ̀ẹ́ ọmọ nífẹ̀ẹ́ lómi wọ́n wàá sọ ọkọ di experimental field orí rẹ̀ kálukọ́ ti máa dún kù torí ẹ̀ wọ́n náà tó ń sun tó ń nà tó máa fi gbogbo orú sùn gbọ́ kálẹ̀ ẹ̀ gbogbo oògùn ni wọ́n ń sa ilé ọ lórí ẹlòmíì gan rí kó sùn lọ́lọ́ yọ owó ní pé ọkọ̀ lé ọ lórí àbí òyọ àwọn tí ń sọ ọdún náà nìyẹn wọ́n bá ti náà sẹ́kún ọyọ fọ́ọ̀kù tí ọ nù so àwọn míì nu wọn torí pé o ti níyàwó mi wàhálà pọ̀ wọ́n mọ̀ lọ́lé olóògùn àwọn obìnrin àwọn ni kọ́sítọ́mù àgbà fáwọn olóògùn táwọn obìnrin bá ti lè dá sẹ́yìn nídìí à ń lọlé babaláwo àwọn olóògùn òkúta bá olóògùn ninety eight percent òkúta bá wọn de eléyìí oògùn jẹ́ ǹsẹ́ sọ́kọ yín ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ ni títẹ́ iná ti sáwọn ìyàwó yín ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ ni anábì ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́là ló sọ̀rọ̀ yìí ìjà bẹ̀rù ọlọ́run ẹ̀sìn rìn ní oríṣiríṣi lóògùn tó ń ṣe sọ́kọ torí wọn fẹ́ kó àwọn ọkọ̀ sínú sáàbò oríṣiríṣi oògùn ọ̀sẹ̀ wọ́n tún ti modernize ẹ̀ lóríṣiríṣi ẹn kìíní kan oògùn burúkú kan ní ìfọwọ́n ní námásá tẹ́ẹ̀mà námásá àbẹ́ ẹ̀gbá haúsá níta àfi mọ́kùn tá a fi rọ́kùnrin mú ọkọ̀ sọ di bí ehoro ní tí wọ́n sọ sínú wọn ti gbé àgbọ̀n àgbọ̀n ń dèrí wọ́n bá ti sọ ehoro bẹ̀ kò sí bó ti ṣẹlẹ̀ bó ṣẹlẹ̀ burú tó kò ní lè jáde lẹ́yìn ìyàwó ọ̀fẹ́ ń pọ́n pàkúté yọ wà lọ gbàgbàkúgbà wálé oògùn yẹn ńgbà míì ó lè jẹ adìẹ ni wọn fi ṣẹ́kùn odidi adìẹ èyí ṣe fún ìyàwó wọn lè ní kó jẹ tán níjókòó ẹ kan ẹni tí ọjẹ tó tan adìẹ rí níjókòó kan rí láyé ẹ wọn ní kó jẹ odidi adìẹ wọn wá lórí lọ abo lẹ́yìn rẹ̀ onílọ abo wẹsùn sàdìẹ tó jẹ pé bí tẹbi ní láìka adìẹ tó tún ṣe mọ ògùn lọba tó kó jẹ. wípé àìrí lọ́kọ́ rẹ̀ ọmọ gánmà tó bá ti gbádìí ọ̀ràn jẹ omi ìwọ́n lé lọ́kọ́ ni kó wá fún jẹ gbẹdẹ pé bí wọn náà bá ti róúnjẹ olójú kò mọ́ ọ lọ ni ó ti máa yọ ahọ́n tàbí ajá ó ti máa pọ́ntì láláì tí máa bódùn bí ó dùn rọ́ ní nù lọ́ba mu lọ́ba jẹ jẹ bọ́ọ̀lù ẹ̀yàwó kan mú nǹkan bọ̀ ẹ̀ èyí gbọ́ torí tó o bá ti jẹ o má ti pọ̀ ọmọ o tẹ́ bọ́ o. bisikíìtì lásán ni jẹun wo jẹun wo lébẹ́lì rẹ̀. torí di eléyìí òun ti máa tó ti tẹ́ bọ́ tẹ́ bọ́ nítorí gbọ́dọ̀ gbọ́dọ̀ torí ẹ omi wà tó yẹ ìgbà tó máa ń ṣe oògùn òfò yẹn fún ó ní kọ́ dàka bẹ́ẹ̀ ó sì rí i pé ọkọ kò ń sùn jọ náà tídìí ọkọ bá ti lè wọnú ìdí rẹ̀ báyìí jẹ́ bọ́ọ̀lù orí rẹ̀ ọba máa kọ gbogbo àwọn ẹ̀yìn ti gbè lọ́ba máa sun rárá sórí lọ́ba máa gbé ah, tóbi nǹkan ti dáa sílẹ̀ láyé tóbi nǹkan ti tètè jẹ́ bọ́ọ̀lù wọ́n ti gbé tiẹ̀ ẹnu gbé jombo omi ti wà tó fẹ́ gbé jìgìdá ni jìgìdá lẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ ẹdí ni lẹ̀kẹ̀ ẹdí wọn sóògùn sí wọn níyàwó gbé wọ àìrí lẹ̀kẹ̀ ń di rẹ lọ ya wèrè a àti nǹkan ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bí ọmọ lásán kọ lọ ya dèdè rin wájú ìyàwó àti sì ọ di nákàjì torí di eléyìí bá ó gbọ́ àwọn nǹkan ìtẹbọsọlọ ìtẹbọsọlọ a gbọ́dọ̀ ṣọ́ra wa kí lẹ̀ ń wá gan kí ni karambà ní bẹ́ẹ̀ wá tó fi ìgbà tó pọ̀ bá ti léyàwó dànù ó nífẹ̀ẹ́ rẹ̀ òsì oúnjẹ kọ́ gbá bọ́ọ̀lù ó nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà ìmọ̀ ìgbà náà ló fi ọ̀já bẹ̀ tí ó tún bọ́ jẹ́ tìfẹ́tìfẹ́ ẹ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀mọ̀ ìgbà ló rò ká tí gbogbo ọ̀lẹ́ máa ti gbogbo ó ti kókó ó tún bọ́ jẹ́ kí ló gbẹ́sùkú ló tún bẹ́ẹ̀ fi hàn kó nífẹ̀ẹ́ rẹ̀ jù ó tún á lọ máa ń sàgùn sí ìbẹ́yìn náà látàrí kí wọ́n ń wóògùn ká kọ́kọ́ mi ò lè nífẹ̀ẹ́ mi kọ́lọ́ kọ́kọ́ mi ò lè nífẹ̀ẹ́ mi ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ obìnrin ló ti dìyàwó babaláwo ọ̀pọ̀lọpọ̀ dìyàwó àwọn afọ́yín ẹ̀ ń wò gbóòrú ẹ̀ ní ṣẹlẹ̀ lábẹ́ jọmba wọn sùn sẹ́rí torí eléyìí gbogbo eléyìí náà ń nínú nínú ẹgbàá wa mi. alábẹ́ sallallahu alaihi wasallam tó ní ọ̀tíyọ̀rọ̀ tó ṣe ìmọ̀ gbọ́n wọn asán lásán gbọ́ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ìgbọ̀n wọn asán lásán gbọ́ ara rẹ̀ ní kọ́kọ́ tẹ̀ ọwọ́ àmọ̀ òṣèṣì ọ̀tún mọ́ kọ́ àbẹ́sí òsì tó bá kẹ́sí òsì lọ́kọ̀ kò ní lọ mọ́ lọ́padà lé yá òde yóò ní dáa torí pé ó ti kẹ́sí òsì tó bá ọ̀tún tó tún jára mọ́nà tí ń tí ń tọ́ lọ pé yá ẹ̀sùn ọ̀dà wọ́n bá lé wọ́n rìn tó ń lọ gbàgbà gbogbo eléyìí ni wọ́n ń pè ní asán lásán gbọ́ irú rẹ̀ náà ni wọ́n pé ọjọ́ kan bẹ tẹ́ pé ẹ gbọ́dọ̀ wẹ̀ ẹ gbọ́dọ̀ wẹ̀ kẹ̀kẹ́ àtọ́sẹ́ yín lẹ̀ ń wẹ̀ dànù gbẹ lọ́wọ́ nínú science and technology gbèsè ayé yorùbá wọ́n lè sọ pé gbígbé wọ́n ti pè ọkọ àtìyàwó ọ̀gbọ́dọ̀ máa fi kankan kan náà wẹ̀ ọ̀gbọ́dọ̀ fọṣẹ kan náà wẹ̀ torí jẹun bá ti bẹ́ẹ̀ kíní kan tá a fi ń fọ abọ́ fi ṣe kan tá gbogbo gbogbo dáhùn yorùbá lọ gbòòrò gbogbo àwọn àgbàgbọ́ kígbàgbọ́ tí ò ní láàrin o ẹ lè lọ sẹ́nìkan lọ́wọ́ láàárọ̀ ní ìsìnkú lòun ní gbowó lọ́dọ̀ yín ẹ lọ máa ń fọ́ máa ń kó mu wá ẹ wọ ẹ wọ wrong way ẹni tó wà wájú rẹ tààrà kò ní gbowó lọ́wọ́ rẹ ọ̀ àdìkọ́ lọ fẹ́ nìkan náà gbà tí wọ́n náà ti gbọ̀ ọlọ́fẹ́ nìkan lákòókò ọjà rẹ ni wọ́n ra máa wọ́n ọmọdé lọ yẹ kọ́ kọ́kọ́ tẹ̀yàn lọ ìjọba tún ti tún gbowó lọ́wọ́ rẹ yóò ti sọ àti ẹ̀yìn o kí ni jẹ́bà kí ni jẹ́bà yẹn gbólóhùn ẹ bọ́ wọn náà tó wá máa ṣàdúrà ẹ tà ẹgbọ́rún màtọ́ ẹgbẹ́rún ròǹbòrùn tala ni kọsọ pé ń rà mọ́ òkúta àwọn kúkú ti bẹ̀rẹ̀ láti gbogbo àwọn irú rẹ̀ náà nìyí nísìnyí ní yorùbá lẹ́wọ̀ sẹ́nìkan bá kú toyúntoyún wọ́n làwọn ọbẹ̀ kùn rẹ̀ ni báwọn ti ọmọ lọ́tọ̀ báwọn ti yàn lọ́tọ̀ kọ́ mọ́ bá dà kúfà nínú gbogbo wọn asán lásán àkúfà bá kéku ẹnìkan máa kú kẹlòmí náà kú ni ọjọ́ kú tí ọba ti kú ìrọ̀lẹ́ náà nípa kú kéku àbí káwọn ó tètùtù kan báwọn ọba tètùtù kan yóò tún dà kúfà nínú gbogbo wọn asán lásán gbọ́ náà inú rẹ̀ náà ni pé báńdà bá lọ kúlé àná rẹ̀ ẹni tó fẹ́ yàwó lọ́dọ̀ àwọn kan ilé àná lọ́wọ́ á kú wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbé jáde gbójú lẹ̀kùn ojú fèrèsé wọn gbé gbà torí tọlọ láì tó lè wọ́n á dé aláìlérò tí lọlé àná lọrẹ kú sí yorùbá lẹ̀kùn ní ẹwọn ètò ìdáhùn bá gbé jáde gbójú lẹ̀kùn yọdà kúfà gbogbo àwọn táyà ti rọ ọkọ lọ́dọ̀ àwọn Yorùbá gbogbo ẹ̀ ń bẹ nínú gbígba ohun asán lásán gbọ́ torí ẹ̀ àwọ̀dọ̀ gba gbogbo àwọn nǹkan ìgbọ́ tẹ́ bá ti gbà gbọ́ ẹ̀ ti sẹ́gbọ́ sọ̀rọ̀ rẹ̀ náà ní kẹ́kọ̀ọ́ fún àwọn oṣù kan oṣù bàbàbà tí máa bà wọ́n bà kú bá ní nínú gbígbó asán lásán gbọ́ oṣù kan ò ní kọ́ dá fún oṣù kan ò ní kọ́ bàjẹ́ fún oṣù kan ò ní kó sórí oṣù kan ò ní kó kúkú tí ọ̀dà ìwọ́dí kọ́ sọ́ra rẹ̀ ẹ ọlọmọmọ kú mu òmu tí òmu ògùrò òmu ògógóró òmu pẹlẹbẹ òpònúdúgbé mẹsìnì ọta ń pa òró ní kí mẹsìnì mẹlẹ lóòrò láì ti túlẹ̀ lórí mẹsìnì o ti tẹ gbogbo náà pin tún wá pé yọ ẹ wo owó tún bàbà bàlà ẹ ti ìjà sọ pé oṣù kan la lè fi gbé ìyàwó sí àlè fi tóṣù kan tóṣù ọba fi tóṣù kan kò ní dáa àtúbọ̀tán rẹ̀ ò ní dáa gbogbo ẹ̀ ń bẹ nínú gbígba òun àti lásán gbọ́. a bàbá olórí ikú yìí lọ wọlé ní ilé dàrú nínú gbígbó òun àti lásán gbọ́ bó ló ti jẹ́ bàbá olórí ikú. ìyàwó wọlé gbogbo nǹkan ti ń da ọ wọlé ní gbogbo nǹkan ọba tó da wọn lé òsì ló gbé wọlé. ẹ̀yin ò ṣe sọ pẹ́sẹ̀ ọ̀tún ni kó gbé wọlé jọ́ ó ní kí ṣerú ilé wọn gbọ́ yorùbá yìí bàbá àmọ́ gbẹ́sẹ̀ kankan wọlé wáyé kó wọ́n lù wọlé nílé bá ti ń dàrú yóò bọ́ sọ pé kí ni ẹsẹ̀ òsì ló gbé wọlé nínú gbígbó wọn sánlásán gbọ́ torí ẹ̀ gbogbo àwọn rọ́bìṣì yẹn mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ tẹ́ ẹ bá gbàgbọ́ kí ni èèyàn ti ṣe yẹn èèyàn ti ṣe ṣírò ṣẹbọ sọlọ. Ibn Mas'ud radiyallahu anhu ń lọ sọ àwọn àdéhùn yìí fún wa iná rúkà ọ̀tẹ̀mẹ́ ìmọ̀ ọ̀tí wà lẹ́sẹ̀ ṣẹ́rù nígbà tí ìyàwó rẹ̀ ti orí tó de okùn kan òwú kan tó de máa ó di òwú kan márùn ọwọ abilé rè kó òwú ìdíjẹ ó ní òwú kan tó bá mi ṣe orúkọ yá sí ni Ibn Mas'ud wa súnmọ́ ìyàwó rẹ̀ lọ́wọ́ ajá òwò yìí bí òwú tá a fi ràn sùn. ó wá ní àwọn ará ilé Ibn Mas'ud wọ́n rọrọ̀ táyọ̀ kó wọ́n máa tẹ̀bọ̀ sọ̀lọ̀. Ibn Mas'ud mà lásán olùmọ̀lá ṣé àwọn ìyàwó rẹ̀ á lè máa tẹ̀bọ̀ bí? wọ́n tó nífura tọkàn pé ìyàwó lé lásán ò nífura kí ni ìyàwó ń ṣe kí ni ìyàwó dè mára ò nífura kọ̀ọ̀kan ẹ̀wọ̀n àwọn sọ̀hárà. tọ́ bẹ́ẹ̀ ni ابن مسعود واقع حديث كان إن الرقى والتمائم والتولد شرك tọ àdúrà la máa ṣe àdúrà la máa ṣe inú àdúrà tá a máa ṣe ọ̀nà làwọn àdúrà rúkúyà àdúrà tó dáa tó tọ́ اذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما أذهب البأس ọlọ́run bá mú aburú yìí lọ rọ́bẹ̀ náà kiri olúwa àwọn èèyàn eṣùfẹ́ ẹ̀ǹtẹ̀ ṣẹ́ẹ̀sì ọlọ́run wo mí sàn àbí wò sàn ìwọ lọ́ba tí wò ní sàn láṣìfẹ́ ìlàṣìfẹ́ ìwòsàn kan ò sí yàtọ̀ sí ṣìwọ́ ọlọ́run ṣìfẹ́ ẹ̀ńlá yóò bá bẹ̀rẹ̀ sọ ma ìwòsàn tá à ń tọrọ ni ìwòsàn tí èta sí àárẹ ìwòsàn tí èta sí àárẹ ọlọ́dúnrún tá a máa ṣe nìyẹn ọlọ́dúnrún tá a máa ṣe tọ́lọ́ fi máa mú àbúrúkọ kọ́dà tí wọ́n máa ń sa àárẹ tó bá ṣe ọlọ́wọ́n bó mú kú lè ìjọba àwọn. tọ́ ẹ̀rẹ́ yìí tẹ̀ ń so nǹkan rọ̀ ẹ̀yìn tẹ̀ ń so nǹkan kọ́ òun yóò wẹ̀ lè kọ́ òun yóò wẹ̀ lè ọba àjọ ń dè ọba àjọ àdùn ọba jẹ́ wo ọba jẹ́ odó ọba jẹ́ ọmọ odó ọba jẹ́ gbalẹ̀ ọba jẹ́ tíra ọba jẹ́ tagiri ohun yòówù ẹ lè so mẹ́lẹ́ ẹ lè so rọ̀ ẹgbọ́n dáná fi sọ o ìró bànújẹ́ dáná fi fún yín ni o anabi wa sallallahu alayhi wa sallam ni man ta'allaqa shay'an wukila ilayhi man ta'allaqa shay'an wukila ilayhi ẹnikẹ́ni tó bá fi lè so nǹkan kan rọ̀ ọlọ́run subhanallah ọlọ́wọ́n dọ̀ dàgbàlẹ̀ tiẹ̀ bọ́ àbí ọ̀bọ ọlọ́wọ́n dọ̀ dúdú tiẹ̀ bọ́ àbí ọ̀bọ ọlọ́wọ́n dọ̀ dá ọmọ odó tiẹ̀ bọ́ àbí ọ̀bọ ọlọ́wọ́n dọ̀ dátìrà tó sùrọ̀ tiẹ̀ bọ́ àbí ọ̀bọ ẹnikẹ́ni tó bá fi lè so nǹkan kan rọ̀ ọlọ́run wọn dáadáa ẹ ti mọ̀ pé náà àdúrà wa ni pé wọ́n lọ bá tẹ̀kìlì ní ìlànà wọ́n lá tẹ̀kìlì ní ìlà àhádìmẹ̀nù kálukú. ọlọ́run má dára nù má dàmí dẹ́nìkan nù àwọn ẹ̀dá rẹ̀ torí ẹnikẹ́ni tọ́lọ́run bá ti lè dá dára rẹ̀ àbọ̀dá dẹ́nìkan nù àwọn ẹ̀dá rẹ̀ wàhálà ò sórí ibu ọlọ́run ọdọ gbogbo tóbi gbogbo àwọn sìn kan yẹn pé àgbákò odó àìrójú torí pé ọlọ́run ti dá wọn dá gbogbo àwọn àjọ tí ò nínú àdìsí mi anábìnrin máa nà àlùlá pàtẹ́mì mẹ̀dán tọ́kọ̀dá àṣà ẹnikẹ́ni tó bá fi lè so nǹkan kan rọ̀ ó ti ṣe kí ni ó ti ṣẹbọ sọlọ nínú àdìsí mi anabinrin maa na alula patemi medan tokoda asa eni tó o ti se ki ni o ti se boto lo ninu adisi mi anabi to se pe fun wa ó ní máa nà àlùlá ní mẹ̀dán fẹlẹ́ àtẹnumọ́lọ́ọ̀hùlẹ́ wọ́n máa ń tẹ àlùlá kọ́wọ́dà àtẹn fẹlẹ́ wọ́dà tó bá fi lè so tíra kan rọ̀ ọlọ́run ọba kọ́ mọ́ pé bùkátà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti sowó ẹyọ rọ̀ ọlọ́run ọba kọ́ mẹ́jọ òrojú ọlọ́run kọ́ mẹ́jọ òrojú torí délé pelélé àbádùá èpè ànábì ń sẹ́fún torí délé ẹ sọ́ra ẹ jìnnà sí o gbogbo àmà sùn kankan rọ̀ àmà sùn kankan kọ́ èpè lọ́ba dé o orí ibú lọ́ba lọ ọlọ́run ṣàánú wa o tọ́ náà ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀ àyẹ̀mọ́ yìí wọn gbọ́lọ́wọ́ bá gbọ́ agbẹ́rẹ́ bí wọ́n ti sọ fún àwọn gbọ́lọ́ngọ́ wọ́n tún fapá kan tẹ̀bọ́ sọ́lọ̀ ọ̀nà tí wọ́n fi ń gbà tẹ̀bọ́ sọ́lọ̀ lẹ́ ń gbọ́. torí ẹlòmíràn sọ pé àwọn ọmọ abọ́ sọ̀kú àmọ́ abọ́yá ẹ̀sùn pa àtẹ̀bọ́ sọ́lọ̀ sí gbogbo nǹkan yín tẹ̀bọ́ ń bẹ̀. à ń sọ nǹkan rọ à ń sọ nǹkan kọ́ ẹ̀hẹ́n nísìnyí yóò bá kó gbogbo dàńdùkú àwọn oríṣètọ́ni àtòrí ìbílẹ̀sù tí wọ́n so kó àbáwọlé yín tó kó tó kó lọ tọ́wọ́n kó gbogbo àwọn aráàlú wọn gbélé ńjọ́ kejì ọmọ yìí fẹ́ balẹ̀ jẹ́ fún wa wọ́n ti káwọn ilé o ẹ̀yìn tí òjò irúnmọlẹ̀ ó lé wọn ká ló ti yọ wọn irúnmọlẹ̀ ti ń torí de eléyìí báyìí agbọ́dọ̀ kí ìsara ẹnikẹ́ni tó bá tẹbọ sọlọ ó ń tì dáràn ó ń tì dáràn Ọlọ́run bùkátà kó o ṣe kankan kọ wa mọ̀ pé wọn lọ wọ àtẹnìkan ẹjọ lọ kùn kó o ṣe kankan kọ máa pé wọn lọ àtẹnìkan ẹjọ lọ kùn ọlọmọdé torí ẹ̀ kó láti wá máa wọn ni. من ردته الطيرة عن حاجة فقد أشرك يعني كان tí ìgbàgbọ́ tó ní sí nǹkan asánlásàkà tó bá mú mọ́sẹ̀ nǹkan yẹn onítọ̀hún ti ṣẹbọ sọlọ ti ṣẹbọ sọlọ bí wọ́n sọ pé ẹ̀ ní wú ọsẹ ọjọ́ sátidé wọ́n sì rí pa ara rẹ̀ rùn ara rẹ̀ rùn àárẹ̀ ìgbà lọ bá sùn tí ìbá rí pọ́ọ̀rì ọ̀bá ti wẹ̀ kó tó sùn lọ ara rẹ wọn rùn níjọ́ sátidé kẹ̀kẹ́ lórí àtọ̀tọ̀ wa lónìí wẹ̀ lórí káwọn bàbá yín wọn ní tẹ́ bá wẹ ọtí àti kẹ̀kẹ́ níjọ́ sátidé ńkọ́ àdìsíkì yìí lẹ̀ ń wẹ̀ dáa tó bá ti torí táwọn bàbá yín sọ̀rọ̀ tó wà wẹ ọtí àti kẹ̀kẹ́ kí ló ṣe ń o ti sẹ́bọ̀ sọ̀lọ̀ táni bàbá yín náà ànábì wọn bàbá yín o ti sẹ́bọ̀ sọ̀lọ̀ kí wọn lọ máa sọ ọ̀nà wẹ ọtí àti kẹ̀kẹ́ rẹ kò tó tó kọ́ pẹ̀lú rọ́bìṣì أما أتوك اللهم لا خير إلا خيرك ولا طير إلا طير ولا إله غيرك ولا تبقى لك في اللهم لا خير إلا خيرك ولا طير إلا طير ولا إله غيرك ولا هو إذا أقول اللهم أيام أيامي اللهم صل محمد اللهم تناصي يوسف معاذ اللهم اللهم اجعل اللهم خير عبد الملك اللهم اللهم اجعل ادريس وكينا ربيك àwọn generation olódò tó ń pọ̀ láyé nù ẹ̀yin tẹ̀ tún wà ní tòsí àwọn tó tẹ̀ jìnnà tẹ̀ gbọ́ ẹ̀yin tẹ̀ ń wẹ́nu mi ẹ̀ ọlọ́run àbẹ́ rí nǹkan mi lórí rí sá náà àhání ọlọ́run ọ àríire àgbòsímà ìlú bàjẹ́ ẹ̀ <laughs> eh, Muhammad. اللهم بارك الله tó bá ti di láàárọ̀ la kọ́ wá sọ sí tìǹbù kọ́ wá gbẹ̀gùn tíra kan masha allah allahumma la khayra illa khayru wala khayra illa khayru wala ilaha ghayru allahumma la khayra illa khayru wala khayra. إلا طير ولا إله غيره إدريس أنا عليك صح صح حبيب اللهم ẹ̀rí nǹkan mi àdúrà tó ti gbà wọ́n mọ̀ pé ọ́ àbí. abdulrazak làákàyọrọ mhm. yọwọ lórí àmì olódo nìyẹn hmm. tẹ́lẹ̀ náà olódo ni ọ ridwan sọjàre allahumma la la khayra illa khayru wala wala tayra. إلا طير ولا ولا إله àgàyò ọ̀pàtàkì àkọ́kọ́ àwọn ọmọ kéékèèké ọpọlọ tí wọ́n máa ń ṣà mọ́nì ìsìn nítorí ọ̀pọ̀lọpọ̀ fi síwájú ti pọ̀ ọmọ kéékèèké nǹkan ìranù tí wọ́n fi síwájú pọ̀ so ìdí nu tó fi jẹ́ pọ́pọ́lọ wọn kò ṣà kí lẹ́yìn rò gan tọ́mọ lẹ́yìn sí ilé mi àbí ìyàwó lẹ́yìn rán lọ́jọ́ atẹlẹ pakalẹ lẹẹta látàárọ̀ ni àbí kéne gbogbo ajẹ pọpọlọ yín bízì ńrọ ọmọdé sọmátì wí nǹkan tà àríwá òde hàn ní kò sí ní gbàgbé láéláé allahumma la khayra illa khayru wala khayra illa khayru wala ilaha khayru kí ló lé mbẹ kọlọ ọmọ sí alólódù wa qur rabbi zidni ilma jẹ báwọn tọ́ anábì sallallahu alaihi wasallam ó wá pàkíyèsí wa bíkọ́sì àwọn èèyàn púpọ̀ lè wà tó ń mọ fojú kọmọnáìsì ẹ̀bọ pé àwọn olùsẹ́bọ sọ́lọ́ ń darí anábì ya ayyuhan nas ittaqu hadha ash-shirk ẹ̀yìn èèyàn ẹ̀bẹ̀rù sẹ́bọ sọ́lọ́ yìí o fa innahu akhfa min dabibi an-naml nítorí pé ọwẹ́ nírìn ju ìrìn àwúrẹ́bí lọ ọwẹ́ nírìn ju ìrìn àwúrèbe lọ àwúrèbe kòkòrò kékeré ni nínú rìwáyà kan àwúrèbe dúdú ti ń rìn lórí àpáta dúdú lóru tó sóòkùn birikiti tá a lè rí a lè rí bẹ́ẹ̀ ni ṣe àwọn èèyàn tó ṣe ṣírkù sọlọ àwọn náà lè má fura báwọn ti bọ́ sínú ẹṣẹ kọlọ̀ ń sànù téèyàn bá ti wá jẹ́ pé èèyàn fẹ́ sùn lójoojúmọ́ ó ṣeé ṣe kọjá pé èèyàn ti ṣe nǹkan kan tó jẹ́ tẹ̀bọ̀ kí náà máa fi ṣe kàfàrà ìgbà tó ti jẹ́ pọ́wẹ́ alimọ́mọ̀ bá ti ṣubú sínú ẹ̀ àdúrà dáhùn àti ẹ̀ اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا نعلم، ونستغفرك لما لا نعلم. اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلم ونستغفرك لما لا نعلمه ساتنتي هايونا اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه ويا كما ساتوا لوجوجما إيه والله أتادي رو نبي كاتب وسيو lámàmà sí àwọn ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí ètò ṣeéṣe kọjá pa àtìsí táwọ̀ eléyìí ni kàfàrà ẹbọ tó ṣeéṣe kéèyàn ṣe téèyàn ọmọ péyàn ẹbọ tó ṣeéṣe péyàn ti ṣe téèyàn ọmọ péyàn اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه ẹ̀rù ọla Allahumma. alhamdulilayi tọ tó bá jẹ báyẹn a gbọ́dọ̀ máa wá ìsọ títí kọ́ máa fọwọ́ sọ̀yà wọn sọ pé a èmi imam ọmọ imam ọmọ ọmọ imam ẹ ẹ ẹ jẹ ìbámu bá jẹ ládàá bá jẹ máàmú àló ṣeéṣe kó o ti ṣubú sínú ìṣẹ̀bọ sọ́lọ̀ nǹkan mọ́mọ́ sèyàn gbọ́dọ̀ máa ṣerú àwọn àdúrà yìí. wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀ ẹ̀ máa yé wọn wọn àmọ́ gbọ́ bá gbọ́ àfi yìí pé bí wọ́n ti ṣe ń janú sọ pé àwọn gbọ́ bá gbọ́ náà ni wọ́n tún ṣe kí ni wọ́n tún ṣẹbọ sọ́lọ̀ اللهم اعصبي اعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي ادعو الى الله ادعو الى الله على بصيره على بصيره انا ومن اتبعني سبحان الله وما ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú àyà yìí tọ́jú àyà kẹjọ lẹ́yìn tọgọ́rùn nínú sùrọ̀tù Yúsúf ọlọ́run fún wa níròyìn níbi nípa kí ni píríncípù ìpègbè ànábì Muhammad sallallahu alaihi eléyìí tó sì gbọ́dọ̀ jẹ́ ìlànà tiwa náà tá a máa tábàjẹ́ ni tó fẹ́ máa pèpè sí díẹ̀ sí ọ lọ. eléyìí lójú ọ̀nà tí tí ọ̀gbá káfíńkà míì ti pààrọ̀ rẹ̀

wọ́n wá na ọ̀nà anábì òwò ojú ọ̀nà ahamadu tijani ló wọ̀ tọ́da dúpọ̀ ní tó ń sọ́dà olójú ọ̀nà anábì òwò ojú ọ̀nà ahamadu rìfáì lọ bẹ́tọ̀ tọ́da lọ fẹ́ máa tọ̀ tọ́da dúpọ̀ ọ̀mọ́ tó ń sọ olójú ọ̀nà anábì òwò ojú ọ̀nà ojú ọ̀nà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹnìkan ní ojú ọ̀nà anabi ọ̀yá ni bíi táwọn eléyìí ọ̀dájú kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn ojú ọ̀nà na ọ̀yà ojú ọ̀nà tàwọn eléyìí lọ́wọ́ gbogbo lẹ́kùn tó lè gbéyàn wà lẹ́jẹ̀nà ló ti wa muhammed sallallahu alayhi wa sallam tí ọba sọ pé lẹ́kùn ọlọ́run lẹ́kùn lọ́wọ́

kí máa pèpè lọ́sọ́dọ̀ ọlọ kí pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ kí pèpè lọ́sọ́dọ̀ jamaa kan kí pèpè lọ́sàkó rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni pèpè ibi tí ìpèpè tànàbì ti yàtọ̀ sí gbogbo pèpè àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí ń pèpè lónìí wọn àpèpè lọ́sọ́dọ̀ ọlọ ọ̀dọ̀ ara wọn ni wọn ń pèpè lọ wọn fẹ́ káwọn èèyàn dáhùn wọn fẹ́ káwọn ó di ìlú

kò sí tó má pè ọ títí títí wọn nìkan wá di mẹ́mbà wá di mẹ́mbà so if you become a member ìgbà náà wọn kọ ọpin yẹn ìgbà náà ló tó jẹ́ mùsùlùmí lójú tiwọn jàmá yẹn ní islam tiwọn táwọn ń sè aburú ńlá ni aburú ńlá ni islam tọ́lọ̀ wọn fi rán anabi sallallahu alaihi wasallam wọn apá ti sẹ́yìn àwọn àrékè àwọn aráàlú. àwọn rádaràdá ni wọn ara balẹ ẹ máa gba àìdíà lọ́dọ̀ àwọn olórí yín àìdíà yẹn lẹwàá máa ṣe lẹwàá pẹ sẹsì tó àwọn àlàkalẹ̀ táwọn olórí yín fi lélẹ̀ lẹẹmàtọ ẹ máa wò pẹ sẹsì àwùjọ náà fi sọ̀rọ̀ àti sọ sọ fún sọ sọ sọ pé ẹ sọ sọ a gbọ́dọ̀ wọ ọ̀rọ̀ àwọn àbí òye wa àwọn sáádà àwọn àwọn kọ́ọ̀dà àwọn àwọn olórí àwọn àwọn ohun tó bá wí ń parẹ̀ làwọn lè ṣe àwọn òbí jà ó sì ń bẹ nínú àwọn èèyàn lónìí tẹ́gbẹ́ àwọn ń pèpè wọn àpèpè lọ sọ́dọ̀ wọn ń pèpè lọ sápò wọn wọ́n bá pé pèpèpèpè àti ẹ̀dúpẹ́ àwọn èèyàn pàtàkì náà jẹ́ ń gbọ́rọ̀ wa ẹ̀ inshallah máa rán ma sí máa rán ma sí pé tọ̀ àmọ́ àlèrà kó ráìsì lọ́dọ̀ yìí àbí ẹ̀yẹ yàdúró ilé ẹjọ́ ìwé àpò rẹ̀ ẹ̀rẹ́ lómi nísìnyí tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ti rí polówó kan wọlé wọ́n àti ọba yí padà wọ́n àti ọba yí padà yàrá wọn ni kò ọ́ lọ́wọ́ ọlọ́run tá a kọ inú àlùkùrán yà á kó bà àbá ẹ̀rọ mi lè ayé àtẹ̀tù wa yà á kó bà ẹ akóbá tiẹ̀ wà lọ́lọ́ta stand up ẹ ọlọ́wọ́ àpò wọn ti kókó jáde ní alukura olórí èpè àti olórí gàrí yóò lọ lórí gàrí lò orí òun á máa wú àfa yọba àti kó náà dáwó lẹ ń pèpè lọ́tà pò rẹ̀ àwọn èèyàn púpọ̀ sí wà tẹ́kùkì sọ̀dọ̀ ọlọ́run àwọn pèpè lọ wọ́n pèpè lọ sí ti ntọ́takùtọ̀ lọ àwọn náà sì máa pèrò àwọn lólùpèpè ntọ́takùtọ̀ lọ gidi ni wọ́n ń pèpè lọ sí ti ojú ọ̀nà tànàbì ni ad'u ila lọ sọ́dọ̀ ọlọ torí ẹ òní pèpè tán kó ní agbowó owó ń dọ́wà lọ́wọ́ yín kò sí tọ́fẹ́ fi ṣe àlẹ́ pẹ̀lú màmàdájú àmàyéké lòun fi ń pèpè ìmà tọ́dájú tọ́dájú tó àdá ìmà tó yéyéké. eléyìí túmọ̀ sí pé fundamental principle kẹ́ni tó bá pẹ́ pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀ni kó ní kíni kó ní mà nítorí pé dáàní a lè fi tọrọ ndáàní a lè fi tọrẹ rẹ irú àwọn tó kàn jáde káfíńtà ni ẹ̀ẹ́mẹ́fò ni onáwó agbéláwà nípa sórí ó lò náà ti dáwà dáwà báwò kí ló dé tẹ̀ máa ti dérú tí ọ̀dàn kankan mà ọ̀ma bíi tí islam kọjú sí lọ́kàn débi kan náà bá máa pa lọ. yẹ ẹ ọmọ ya ẹ kọ́lá ń gbàdá débi yẹn àbí òye ìnìgbẹ́yìn wa ni kí o èyí ò ní kí o kọ́ lọ kọjú mẹ́sàn-án wọ́n ti èsì fèso náì kó o fi kan pákó tó lè gbàdé so tírì lọ tọkọ̀ kọ́ pákó kalẹ̀. ìṣe rẹ ni ọkọ̀jú máa ọ̀ máa ń pa kéwú ẹni tó bá ní máa òun ló lè pèpè torí pé tó o bá ti lè nímọ̀ nípa tó fẹ́ pèpè lọ títì rẹ̀ ọ máa wó ìsìláàmù níbi tí wọ́n ti rò pọ̀ ńkọ́ káwá máa pàtàkì ìyá àti pé tó máa gbẹnu àtẹ́lọ̀ àwọn tí ń wá mọ̀ pé ẹ̀yin ẹjókòó bẹ́ẹ̀ o ẹjókòó bẹ́ẹ̀ o gbogbo àlùmọ̀ ti ṣe kíní kàtá ẹ̀yin ẹjókòó bẹ́ẹ̀ o ẹ máa kọ́ mà wọ́n wá ń bòdò ká ọ̀ ń da irú agbọ́dọ̀ wá mà yéésì pé ìmọ̀tá tó kọ́ súkẹ́súkẹ́ o alẹ́ ẹ̀fọ́ fúyìrà ìmọ̀ tó yé dájú tó yé yéké yéésìkẹ́tẹ́ máa kàkà kúkà tọ́mẹ́njá dàbí iná anáhàdù yánà ọ̀túnbùlà ẹ gbọ́ dá ọ̀nbọ̀lọ́ lọ́n ti sọ bẹ́ẹ̀ inú rẹ́díò mo ti ń gbọ́ yòó nírọ̀lẹ́ ìgbà ìgbà tí a mo fẹ́ fọ́ rẹ́díò mọ́lẹ̀ mo ti gbà pípé mi mú pé ọ̀mẹ́njá dàbí iná sọláàtì yẹn náà àwọn náà tún máa parí ẹ̀ wọ́n kéde olódò òun sọ pé wàmẹ́ńdá dàbí iná àwọn tún ah, bá parí rẹ̀ kí lọ́nà sọ wàlẹ́dínà jàhádù fínà lanahdiyannahum subulana wàlẹ́dínà jàhádù fínà bẹ́ẹ̀ láyé àlùkùránì pàtó ọba mọ àmọ̀dá títọ́ màmá yé wọ́n sì ti gbé ọ ń kún kí ó ń kún ọ̀nkà ńkà kí ọ̀nkà kúkà ọmọ atanra rẹ jẹ ọgbọ́dọ̀ wá mà nímà tó wúlò torí kọ́ ọmọ bàá ma sọ̀sọ́kúsọ kọ́ ọmọ bàá ma wúwèé kù àdé bàṣírà ọ̀là àmàdájọ́ àmàyé gègé tó kútọ́ ọmọ aka mọ̀ọ́dù irọ́ ni wọ́n pa wọn náà tó wọn sọ pé jẹ máa bọ́ ló ti wí bẹ́ẹ̀. òwe lè pàtàkì àdé dáwà ni. láyà èèyàn ní mà bẹ́ẹ̀ làwọn yẹn ti máa ń kọ́ mà nípa ad-da'watu ila Allah ti four years of degree course nípa bó láti máa pèsè sẹ́sùn rẹ̀ yìí kàn ṣe pé gbogbo èèyàn kàn kì í mọ́lẹ̀ lásán ẹ̀rí pé oríṣiríṣi wàhálà ló ń tẹ̀lé ní ǹjẹ́ ọ̀dà ìsìláàmù ǹjẹ́ ọ̀mọ́bí tó kọ títí kálukú náà tàdó ń dá wà náà ẹlòmíì òǹga ní kópa lára bẹ́ẹ̀ láàmú ọlọsíwájú látàrí àwọn èèyàn tí ń kó bá ti kọ́lọ̀ tó ti kádàrá pé ọmọ lọ wájú náà ni àkóbá ẹlòmíì gan tó fà sẹ́yìn orí àárẹ̀ tó síra ana bẹ́ẹ̀ ni mo o bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń tẹ̀lé tèmi náà ẹ̀ tó bá kíta làánà ń tẹ̀lé àwọn náà gbọ́dọ̀ máa àpèsè lọ síbi kíkọ ọmọ ẹ̀yìn wa ẹ̀yìn wa pé kí ni kí fẹ́ fi dà àpèsè lọ síbi kíkọ fún wa ní nǹkan kan kí la fẹ́ fi dà à ń pè pẹ̀lú tó wa lójú tá a mọ̀ dájú ni àpè pẹ̀lú àìmọ̀ àpè pẹ̀lú bẹ́ẹ̀ lànà bí rí bẹ́ẹ̀ ògo ni o mi má ni fún ọlọ́run èmi ọjọ́ kan nínú àwọn ẹlẹ́bọ nínú àwọn ẹni tí ń ṣẹbọ sọlọ èmi ọjọ́ kan nù wọn. torí rẹ̀ o lè sọ pé o ti dáhùn ìlú wọ́ kó tó wá máa ṣẹbọ sọlọ kò lè ṣe sí. wọn náà lè ń pẹ́ bọ́ lọ sórí ta wọn náà lọ́dún bá wọn sí gbẹ́rẹ́ wọn náà lọ ní wọn lọ rí nǹkan mọ́lẹ̀ lórí tẹ́ òsì ló ṣe dáhùn ọ̀dájú pọ̀ tẹ̀ra rẹ̀ jẹ dáhùn àárọ̀ wò wá rí rẹ̀ ẹni tó ti dáhùn ìlọ́lọ́ àwọn nǹkan yóò pè sọ́dọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ yóò jẹ́ ẹni tí ń pèpè lọ sí ìdí tọ́lọ̀ kò ní pèpè lọ sí ìdí kàmíṣe àtọ̀ sí tọ́lọ̀ yóò jẹ́ ẹni tó ní màgìdì lórí dáhùn tó fẹ́ pèpè lọ sí ìdí rẹ̀ bá pè kẹyọ kan náà lọ fẹ́ pèpè lọ sí ìdí rẹ̀ ọmọ nǹpa rẹ̀ dáadáa wàá sì jẹ́ ẹni tó ṣe kó dínà sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ wàá jẹ́ ẹni tó dínà sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ó sì wá nínú àwọn ẹni tí ìròyìn dáadáa ìjókòó sára wọn kọ́lọ̀ wọn bá sànù wa ó sì wá nínú àwọn ẹjọ́ máa pèpè lọ sójú ọ̀nà ọlọ nítorí pé àwọn pèpè lọ sójú ọ̀nà ọlọ àwọn náà jù àwọn náà jù láyé tí ń wò lè máa wò pé di Mr President iná ẹni tó ga jù ni wọn sọ ọ dẹni tó níyì kó o ti kíní kan kó o ti ẹ sara ẹ jẹ nílé ayé lásán lábẹ́ ètò ọlọ àwọn ẹni tí ń pèpè lọ sí ẹsùn ọlọ ni wọn ga jù ọlọ sọ pé wọn máa ń ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani mina al-muslimin kò sẹ́ni tọrọ rẹ̀ dà tó tẹni tí ń pèpè lọ sí ti tọlọ lọ tó náà tó wá ń ṣe dáadáa ọ̀gbàgbé ara rẹ̀ ìdìbò àwọn sọ̀fàràn fún sí dáadáa wọ̀ ní sí ọ̀kọ́ rẹ̀ ìnáni nínú mùsùlùmí tí wọ́n sọ pé mìjọ́ kan náà àwọn àwọn eléyìí lọ́ga jù kọ́lọ̀ ńlá kókó sí kájọ́ kan nínú wọn. a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo wa náà wọn bá tá a bá mà ká máa pèpè lọ sí díẹ̀ sùn lọ káwọn náà ká sàlàyé rẹ̀ fáwọn. rí i pé tọ́lọ́mù bá tara fi hàn án màá orí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá yẹn tó yẹn lè fowó rà bẹ́ẹ̀ náà ti sànú ọ̀kan ní àwọn ọmọ ẹ̀yà wa lónìí ẹ pé ọbẹ̀ nìkan sọ̀rọ̀ tí èsè mùsùlùmí tẹ́lẹ̀ látàrí ọ̀rọ̀ tó bá sọ ó ń tún sí wa gba ìsìláàmù bíi láàrọ̀ alhamdulillah abẹ́ náà kọ́ lọ́wọ́ sàn arákùnrin tó ṣe sábà bí náà lẹ́sàn-án láyé ń bí àti lọ́la lòdì ẹni tí èèyàn bá tọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ Islam ọlọ́run dàkú má fi dùn kò fojú kéré ara rẹ̀ kò pé kéwú mélòó ló ń mọ̀ àmọ́ ó rí pé chance lélẹ̀ ṣàlàyé Islam gbogbo aná là ń sọ fún bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ kúrú ẹnu ẹ̀mẹ́ni tí ó gbọ̀ tí ó gbà lọ́mọ yẹn wá kéde kó ń mùsùlùmí láàrọ̀ adúpẹ́ fọlọ́ tó àti tó fi sábẹ́ àmójútó ẹni tó pè é ọmọ àmójútó torí pé ń wá mọ́sálásí torí pé ń sin náà lójú méjèèjì tí wọn náà bá gbìyànjú bẹ́ẹ̀ sẹ́mi náà gbìyànjú bẹ́ẹ̀ mélòó ni ó dínkù nínú àwọn ẹni tí ó sọ Islam ọ̀pọ̀lọpọ̀ ó dínkù Islam ó sì mọ̀ lọ́wájú kọ́lọ̀ kó lò wá fún dáadáa tí wàá lọ́kàn nínú àwọn ẹrù rẹ̀ tó tọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك

máa mọ̀ sí tòṣáhùdù làwọ̀ lọ́wọ́ kò tí èèyàn tí wàá parí tòṣáhùdù làwọ̀ lójú ẹ̀ tí máa mọ̀ sí dìde ẹ̀ tún bẹ̀rù pé ìmáàmù yìí yá ẹnu téèyàn bá tó tètè tọ̀ téèyàn bá tètè dìde tẹ̀lé yóò tètè ké báàdì àti ẹ̀sán ti pẹ́ kéèyàn tó parí báàdì àti ẹ̀ náà ní rákà yìí bó o la fẹ́ sí i ọkọ ni pé èsì wa ni imam ẹlòmíì ni imam a máa fi yánu kọ́rọ̀ wa ìrẹ́ ńgbà tá nàbì sallallahu alaihi wasallam tóbi àwọn sọ̀hábà léèrè la'allakum taqra'una khalfa imamikum tẹ́wà ń ka tó lẹ́yìn ìmáàmù yìí wọ́n ní hẹ́sẹ̀l ya Rasulullah bẹ́ẹ̀ a máa súré ka lẹ́yìn ìmáàmù yìí. قل لا تفعل إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بأم الكتاب أي ولا نصب بفاتحة لأن تبعت في صلاة تشوف فاتحة وني صلاة ṣùgbọ́n nàbí ọba àwọn wí lórí àsúwé kébì rẹ sẹ́yìn bá wà lẹ́yìn máa ẹ máa yára tẹ́ńtẹ́ fẹ́ ìyá náà ti mà ṣèyí máa mú bẹ̀ ti ṣe díẹ̀ tán kó tún lọ́ra díẹ̀ fún yín kẹ́yìn náà fi fèsì yín àtẹ̀yẹ tó ṣe àtẹ̀yẹ tó tún lọ́ra fún yín ẹ̀wọ́ ò tún rí ṣe náà à èsì wọn ni ìmá tó bá jẹ́ wọn ni ìmá mú kọ́ńdò láwa parí sọ láti gbà gbọ́dọ̀ sí ìta lọ́dún pé àwọn ìmáàmù ní míì náà ojú ọ̀nà mọ́sọ̀tẹ̀ lọ́ba dé kẹtó ké bá tẹ̀ àdé èyí tí nà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsàkì ó ti rò kú kọ́dà ìbá eléyìí náà ń bùkátà àfúrà wọn kò bá sọ láti àwọn yẹn farabalẹ̀ sí lọ ìtẹ́jú mẹ́wàá ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ló dínkù nù gbèsè ayé torí rẹ̀ tí wọ́n bá ti tètè sí tẹ̀síáwòdù rẹ̀ wọ́n á dìde lọ bá ẹ̀mí. tí màá bá wọn ké fátíà nira kẹlẹkẹtẹlẹkẹrin àwọn tí ìka tọkọjá ẹ̀dínà sọ̀rọ̀ tó mùsùlùmí mọ́tò rò kú tó ń tipa ìyanu á yanu parí rẹ̀ náà wọn àti àbá parí rẹ̀ látòrò kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. aleykum salaam. láti Thank you. àlùwàlá ìmáàmù já ẹni tí ìmáàmù wa pàṣẹwájú pé kó parí sọ láti fáwọn èèyàn àlùwàlá tẹ náà ti kọ́kọ́ já kó tó tún á jọ ìwọ̀n rákà kan ló ní nìyí ìmáàmù sì wà rákà ẹlẹ́kẹta báwo lẹni tí ìmáàmù fàtiwájú ni ó ti ṣe parí sọ láti fáwọn èèyàn sọ láti ìmáàmù yẹn parí kì í ṣe tara rẹ̀ sọláàtì ìmáàmù náà kọ́kọ́ parí ná èsì sára rẹ̀ rákà kẹta ni ìmáàmù wa látòrí ẹlẹ́kẹta ni wọ́n ti máa bá lọ tó bá ti parí ẹlẹ́kẹta yóò mú ẹlẹ́kẹrin wa tó bá jẹ́ sọláàtì tó ní rákà mẹ́rin lẹ́yìn rẹ̀ yóò tètè ṣáhùjú ọ̀sálámà ti parí sọláàtì lè má ìgbà náà ni wọ́n á dìde ni wọ́n á parí sọláàtì sára jẹ́ wọ́n ní sí tó sálámà ẹ̀kọ́ bá sọláàtì tiẹ̀ jẹ́ يجوز في الاستخلاف ما لا يجوز في الاستقلال يجوز في الاستخلاف ما لا يجوز في الاستقلال وبرو كي يمكن كتبه كي يبا كي يلي عند الصلاة وباتي تو كي يمكن كتبه يبا في الصلاة إمام توفا يسوع عليكم السلام Thank you. téèyàn lè. téèyàn lè jẹun bẹ wọn làwọn wọlé oúnjẹ wọn á bá kí wọn sùn nǹkan má bẹ táwọn lè jẹun bẹ àbáwọn lè jẹun bẹ ìbára àwọn tí oògùn pè wá náà oògùn náà ló pè wá oògùn tó pè wá lọ fẹ yarí ọ yarí kọkànlẹ nígbẹ ǹjẹun jẹun ẹ ń ra jẹun. ráìsì mọ fẹ́ rà kí ló mú mi wá sọ ẹlẹ́bà ẹ bá ń kó wọn gbogbo ẹ̀ bàtà bá ti ta àìgbó àìdáwò rẹ̀ padà tó bá pè pé before tax ó wá tẹ̀lé pé ń bẹ̀ yẹn you can serve you before you pay ní ilé oúnjẹ tó wọ̀ yẹn kí ló ṣe ọkàn jáde ọfẹ bá wọn lẹ ọfẹ àmọlá wọn lẹ fún bàbá yìí àìjẹ́ mẹ́rin mo lè jẹ́ mo lè jẹ́ bá mi tán ti tán kó òògùn tó tọ́ sẹ́yìn sọ bẹ́ẹ̀ Yorùbá lẹ̀ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ Yorùbá lẹ̀ bọ́ọ̀ bá sọ bẹ́ẹ̀ ká ti tú lẹ̀ ọ̀tá àbí ọ̀tá Thank you. irú rẹ̀ náà ara ń dáǹsì ẹ yọ dànù bẹ́ẹ̀ náà lówó ẹ yọ dànù máa ń wọn ní ọrùn gbogbo ẹ náà bẹ́ẹ̀ àti ẹ̀dá dè mọ́ ọlọ́run owó ẹ torí gbẹ sáfù kan náà fi kan kan náà kí ni kí ẹ máa ń gírí dẹ́nu. àbó mùjáde ewé kíni àti ewé kíni àti àti mhm. ọ̀gẹ̀dẹ̀ mélòó mélòó òdì yé mi bẹ́ẹ̀ náà lọ sí ọ̀gẹ̀dẹ̀ mélòó ọ̀gẹ̀dẹ̀ mélòó àwọn kílẹ̀ pé méjì méje kí ló dé tó gbọ́dọ̀ jẹ méje. àwọn kan tó àwọn kan tó mú fẹ́ẹ̀lì náà ọjọ́ bó ti jẹ yorùbá nìkan ní wo yín láyé ọjọ́ bó ti jẹ náà Thank you tí wọ́n gbé lọ pé ìlọ tí ó lè bá àwọn ọmọ ọmọ ọmọ dáwọ́. wọ́n sọ pé àwọn ti lọ pé ìlọ tí wọ́n bá àwọn ọmọ ìwọ̀nyí ṣe ìlú márùn-ún ìlú bá ìlú bá wọn sílẹ̀ bá a ti ní ìfà jẹ́. wọ́n sọ pé àyè tẹ́lẹ̀ owó náà ti ń fẹ́ wọn. láti àwọn ìlú yẹn wọ́n sọ pé láti ní lájá àṣùkú táwọn ń Tọ́jú pé kò síbi tó ti sọ bẹ́ẹ̀. Ọ̀la tẹ̀tẹ̀ ti sẹ̀sùn. Owó kí ni wọ́n fẹ́ fún un? Lẹ́yìn náà kí ni wọ́n ń ṣe tí wọ́n náà ti dára pọ̀ mọ́? Ìkọ́sọ́ lọ bára rẹ̀ ń bẹ̀ wọ́n èyí tú láti mú ìyàwó. Ìwọ náà lọ lọ múra rẹ̀ wọ̀. Àbí èyí wa? Ní ti jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ jókòó lé yín láti. Sẹ́nìkan wà pé kí níta ìjọ gbọ́dọ̀ dára pọ̀ sẹ́ni tó lè mọ ohun tí wá sí. wọ́n lọ màmá múra rẹ̀ lọ wọ́n náà gbọ́dọ̀ mọ ohun tẹ̀sí ń bẹ̀. mo rò pé yé ẹ̀rín ìsìn nàmbà fẹ́ lẹ́gbẹ́ kìsì nàmbà túlà. so gbogbo ẹgbẹ́ ààrẹ táwọn yẹn ti àdánù gbogbo òrégbè wọn yẹn wọ́n lọ́ màmá lọ fira rẹ̀. ṣùgbọ́n tó ti kọ́ tẹ ọlọ́run gbogbo tó bá tún dè máa ń kọ́ wọ́n mọ̀ ọwọ́ ọ̀ká náà. ẹ̀ wọn á sọ pé àwọn òfin àwọn ènìyàn wà mọ á pé òní tẹ̀lé òfin wọn òní tẹ̀lé ta ló mú ọwọ́ náà ẹgbẹ́ nìkan láti pè é tó bá máa lọ ẹrú wọn ni tó ń torí tẹ̀lé you don't need it abẹ́rẹ́ lè ṣe ayé tẹ́ ẹ̀ bá tẹ̀lé bí o lẹ́gùn wọn táwọn bá lẹ́gbẹ́ láyé kọ́ lẹ́gbẹ́ ti tẹ̀lé subhanahu wa ta'ala wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب